tọ́ Chelsea Chelsea. Chelsea chẹ́chẹ́chẹ́chẹ́sì wọ́n tún ti ṣẹ̀sín àwọn Chelsea wọ́n tún ti ṣẹ̀sín o wọ́n tún ti ṣẹ̀sín ìyá tún ti jẹ wọ́n àdóòyà ó tún ti dún gbàmgbàm lórí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ìyẹn lọ́sàn-án òní àdóòyà àdó olóró bukú àdó olóró òyà ó tún ti dún lórí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea tẹ́ ẹ bá ti ń gbọ́ Chelsea relegation lẹ́ ń rí yẹn tẹ́ ẹ bá ti ráwọn olólùfẹ́ Chelsea tẹ́ bá ti ní up Chelsea ẹni relegation tẹ́ bá ti ráwọn olólùfẹ́ Chelsea tí wọ́n bá ti ń pariwo up Chelsea ẹni relegation relegation èrò relegation lẹ́wọ̀ yẹn bí Chelsea ò bá fi lọ relegation ní sáà tá a wà á mi ò fẹ́ mọ nǹkan tó fẹ́ fà á àwọn Chelsea tẹ́ ẹ bá ti rí wọn ara ń kan wọn o àwọn olólùfẹ́ Chelsea ara ń kan wọn lọ́wọ́ tá a wà á ni o torí pé ojú ọ̀nà relegation òun ni wọ́n mórí lé báyìí that Chelsea ẹ̀kọ́ àmúmọ́ra ẹ̀kọ́ àtẹ̀mọ́ra àjẹpẹ́ àjẹkúnkẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni Chelsea tẹ́ ẹ bá ti ráwọn olólùfẹ́ Chelsea àwọn ẹni ìyàlẹ́ rí yẹn ẹ àwọ̀ ìyá ń bẹ lára wọn ìyá ti mọ́ wọn lára ìyá wùwá ìyá kúnlé ìyá bá wa jọ ìyá jọ wá lójú ìyá la fẹ́ àwọn ìyá bọ̀dé ìyá túndé ìyá wà ń wá àwọn ìyá nìyẹn àwọn Chelsea ìyá ti mọ́ wọn lára ìyá ti bá wọn múlẹ̀ bí ẹ̀gbẹ́ ẹṣu Chelsea àwọn agamọ FC àwọn bó bá pa bó bá bú lẹ́sẹ̀ á sànẹ á rànnẹ á gànnẹ á bàjẹ́ nǹkan ti ṣe wọ́n o gbogbo ẹni tó bá ní Chelsea tẹ́ ẹ bá lọ́mọ tó ń sọ̀pọ́tì Chelsea ẹ̀ check condemn tẹ́ ẹ bá láya tó ń sọ̀pọ́tì Chelsea lọ́wọ́ tàwa ẹ̀ check condemn tẹ́ ẹ bá níyàwó tàbí ẹ ọkọ tó ń sọ̀pọ́ọ̀tì ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea jẹ́ condemn ìyà ti jẹ wọ́n o wọ́n ní ìjà yín tán ni ìyà tún ti jẹ Chelsea o ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Aston Villa wọ́n tún ti yasọ mọ́ Chelsea lára Pochettino wọ́n tún ti pocket ẹ̀ Casado odò ti gbé lọ Enzo gan wọ́n ti so mọ́lẹ̀ nǹkan ti ṣe wọ́n Kasala ti bọ́ọ̀sì wọ́n wọ bàtà sùn lálẹ́ ni òjò ti pa búrẹ́dì ó ti pa mẹ́kọ̀ Chelsea lápò àwọn Chelsea àwọn olómi aró búlù àwọn the sky is blue àwọn màláìkà gan wọ́n ti fẹ́ change the sky wọ́n ti fẹ́ change ẹ̀ kúrò ní blue sky ti fẹ́ sá wọ́n ti fẹ́ sọ di white ikọ̀ Chelsea wọ́n ń dojú ti sky Chelsea panda of London. God have mercy upon us. <laughs>